ilé-ẹjọ́ kan nílùú èkó ti dájọ́ o oníṣẹ́ rí Lagos State eh, Park Management tí wọ́n fi MC Olúọmọ tí wọ́n fi ṣe ṣíàmánu ẹ̀ ó ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ó ní mo ti tú ká ó ní eh, Park Management tí MC Olúọmọ tó jẹ́ ṣíàmánu wọn ó ní à kò bófin mu kò bófin mu mo ti tú u ká kí ló ṣẹlẹ̀ o <laughs> <laughs> bó o lọ̀rọ̀ tún ṣe jẹ́ o kódà adájọ́ tún tẹ̀síwájú ó ní ṣe rí gbèsè tí gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu tó gbé ó ní bó ṣe dá park management ilẹ̀ ó ní ìlẹ́gà ni <laughs> kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin èèyàn wa mo tún ti gbé e dé o àní mo tún ti gbé e dé latest update ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa ni latest update bó o ló ṣe ń lọ bó o ló ṣe ń lọ bó o ṣe ń lọ. wò ó ilé-ẹjọ́ gíga kan nípínlẹ̀ Èkó òun ló dájọ́ o wọ́n dájọ́ o industrial court ni o ó dájọ́ oníṣẹ́ rí ẹgbẹ́ tí wọ́n pè ní Lagos State Park Management Committee tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n wá sọ wípé àwọn RTEAN wípé àwọn ti dissolve wọn kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ó ní ilé ẹjọ́ ní ṣe rí ẹgbẹ́ yẹn mo ti ṣe kí ni mo ti tú ká o mo ti tú ká kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ kò bófin mu èyí tí wọ́n gbé kalẹ̀ tẹ́mísì olúọmọ tó jẹ́ chairman ẹ̀ ó ní ìlẹ́gà ni kódà ilé ẹjọ́ tún tẹ̀síwájú bó o lọ̀rọ̀ ṣe jẹ́ gangan o ẹ̀yin èèyàn wa ẹ̀ka lọ o ẹ wá jẹ́ yànnà náà fún wa lẹ́yọ kọ̀ọ̀kan o industrial court tó wà nílùú èkó tó fìkalẹ̀ sílùú èkó òun ló gbé ìdájọ́ kalẹ̀ o látàrí ẹjọ́ kan tí àwọn ẹgbẹ́ tó ń rí sí ètò mọ́tò nípínlẹ̀ èkó tí wọ́n pè àwọn ẹgbẹ́ tí wọ́n pè ní road transport employee association of nigeria rtean tí wọ́n pè lagos state àti mc olúọmọ lórí wípé wọ́n ní wọn gbàkẹ́gbẹ́ tiwọn kí wọ́n máa ṣiṣẹ́ ní ìpínlẹ̀ èkó mọ́ torí ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ èkó ìyẹn babájídé sanwóolu tí wọ́n gbé o wípé gbogbo tí ń jẹ́ activities gbogbo ìgòkè godò àwọn ẹgbẹ́ onímọ́tò gbogbo páwọn ti gbégi lé e pé kò sí nǹkan tí ń jẹ́ mọ́ nípínlẹ̀ èkó lẹ́yìn ìgbà yẹn ni gómìnà ló wá gbé ẹgbẹ́ kan kalẹ̀ o tí wọ́n pè ní park management èyí tí wọ́n fi MC Olúọmọ tí wọ́n fi ṣe adarí ẹ̀ ilé ẹjọ́ sọ ọ́ wọ́n ní sẹ́rí ìgbésẹ̀ tí gómìnà ìpínlẹ̀ èkó gbé ìyẹn babájídé sanwóolu wọ́n ní à ìlẹ́gà ni wọ́n ní kákàntì ẹ̀gbà wípé ìjà ń ṣẹlẹ̀ láàrin àwọn ẹgbẹ́ onímọ́tò wọ́n ní tó yẹ kí ìjọba ó ṣe òun ni wípé àtàwọn ọlọ́pàá kí wọ́n wá bí wọ́n ṣe ṣe kíni bí wọ́n ṣe pẹ̀tù ẹ sí gbogbo wàhálà làásìgbò tí ń ṣẹlẹ̀ láàrin wọn wọ́n ní ṣùgbọ́n ohun táwọn wá rí ni wípé ilé ẹjọ́ gómìnà ìpínlẹ̀ èkó wá gbègbèsẹ̀ wípé kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ àwọn wá gbé ẹgbẹ́ kan kalẹ̀ nígbà táwọn agbẹ́gbẹ́ yẹn kalẹ̀ wọ́n pè ní park management wọ́n wá fẹ́ MC Olúọmọ wọ́n wá fi ṣe chairman ẹ̀ wípé MC Olúọmọ náà sì ní ara àwọn ẹgbẹ́ onímọ́tò náà ni wípé àà wípé eléyìí ó kù díẹ̀ káàtó ilé ẹjọ́ wá sọ wípé látàrí eléyìí o park management yẹn o ilé ẹjọ́ làwọn dissolve ẹ̀ wípé kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ wípé Kẹ́misí Olúọmọ kó lọ jókòó jẹ́ àti gbogbo àwọn tí wọ́n ní àwọn jẹ́ park management kódà wọ́n ní adájọ́ tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yẹn wọ́n ní tẹ́ ẹ bá wo ọ̀rọ̀ yẹn dáadáa ọ̀rọ̀ tó wà straight forward tí ò ní kọ́lù ń kọ́ ọ nù ni wọ́n ní bó lẹ́sẹ̀ wá pe àwọn nǹkan tẹ́ ẹ wá sọ wípé àwọn ni kó mọ ilé ẹjọ́ ní ó kù díẹ̀ káàtó látàrí èyí wọ́n ní gbèsè tíjọba ìpínlẹ̀ Èkó tí wọ́n gbé tí wọ́n dá ẹgbẹ́ park management sílẹ̀ wípé kò bófin mu rárá rárá o wípé ìlẹ́gà ìlẹ́gà ni pé látàrí èyí pé kí àwọn ẹgbẹ́ RTEAN wípé káwọn mọ báṣẹ́ wọn lọ wípé kódà gbogbo ilé ẹgbẹ́ wọn tí wọ́n ti lọ barricade tí wọ́n ti lọ sí ìlépa wọ́n ní wípé kí wọ́n lọ sí gbogbo ẹ̀ lẹ̀ kí wọ́n máa ṣe kíni kí wọ́n máa báṣẹ òòjọ́ wọn lọ ṣùgbọ́n nǹkan ń pè ní park management ní ìpínlẹ̀ Èkó wọ́n làwọn ti tú ká o ilé ẹjọ́ òun ló sọ̀rọ̀ o adájọ́ wo ló ń sọ̀rọ̀ adájọ́ justice Maureen Esowe eh, ti ilé ẹjọ́ eh, industrial court tó wà nílùú Èkó òun ló pàṣẹ ọ̀hún o lánàá òde yìí wípé gbogbo eh, eh, ẹgbẹ́ kan park management kan pé àwọn ti gbẹ́sẹ̀ lé o kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ nípínlẹ̀ Èkó torí pé ìgbékalẹ̀ tí gómìnà ìpínlẹ̀ Èkó tó gbé nǹkan yẹn kalẹ̀ wípé ah kò bófin mu kò bófin mu kódà àwọn tí wọ́n tún pè lẹ́jọ́ gómìnà wà lára wọn MC Olúọmọ ń bẹ lára wọn Anthony General tìpínlẹ̀ Èkó Mọ́yọ̀ Sáré Onígbànjọ òun náà ń bẹ lára wọn bákan náà ẹni tó jẹ́ special adviser sí gómìnà ìpínlẹ̀ Èkó lórí ètò ìgbòkègbodò ọkọ̀ Ṣọlágíwá òun náà ń bẹ lára wọn wọ́n á wá sọ o wọ́n ní <laughs> gbogbo àti chairman o àtọmọ ẹgbẹ́ o àtọmọ ẹgbẹ́ tẹ́ ẹ pera yín ní park management wọ́n ní adájọ́ ló sọ̀rọ̀ yẹn o ó ní bí mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ kí gómìnà ìpínlẹ̀ èkó kó yá tètè ṣe kíni gbogbo ilé ẹgbẹ́ rtan tí wọ́n lọ ti pa pé kí wọ́n lọ ṣe kíni kí wọ́n tètè lọ sí lẹ́yẹ òsọ́ka ẹ̀yin èèyàn wọ́n ní kò sí ti ń jẹ́ park management mọ́ èyí tí wọ́n fi mc olúọmọ ṣe chairman ẹ̀ bó o ló ṣe rí lára ti ẹ̀yin èèyàn o èmi ní kí n tún mú un wá fún yín ni o latest update èyí tó ń tẹ̀ wá lọ́wọ́ ni o gẹ́gẹ́ bí ìlérí tá a ṣe pé gbogbo tó bá ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa àní jẹ́ kójú wa ó fọ́ bẹ́ẹ̀ la sì ní jẹ́ kétí wa ó di bó bá jẹ́gbà àkọ́kọ́ ti yín rèé tẹ́yìn olórí ọ̀fẹ́ láti wo ìkànnì wa ẹ mọ́ gbàgbé láti subscribe sórí ìkànnì wa bẹ́ẹ̀ bá ti subscribe tán kíní kan tí ń bẹ wájú subscribe button bí agogo yẹn ẹ tẹ̀ sí bẹ́ẹ̀ bá ti tẹ̀ yóò gbé options tó pọ̀ wá ọ̀ọ́lù bẹ̀ lásán ni ká ẹ gbọ́lé bẹ́ẹ̀ bá ti gbọ́lé gbogbo ètò wa pátá lẹ́ lórí ọ̀fẹ́ tẹ́yìn náà mọ̀ jẹ̀gbádùn bí gbogbo àwọn latest update